Nigeria. Rock, rock City of Nigeria. This is Fresh 107.9. 107.9. Fresh one seven point nine FM oh lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. sísọ ẹ káàsán àákù tẹnu o lẹ́ẹ̀kan sí iṣẹ́ gbogbo ẹ̀ ó lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àmójúbà èyí tá à ń kí náà ní ti ìròyìn tó kọ sísọ níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa ẹ kú o àkú gbìyànjú yóò rí gẹ́gẹ́ bá a ṣe ń fẹ́ ìkànnì fresh one zero seven dot nine lókè sárì nílùú àbíòkúta la tààtò ti máa jù ú sí yín ọkọọkan ìjẹjẹ àwọn ìròyìn tó kọ sísọ ẹ kú pé bí ò kọ sísọ àní máa sọ wípé ó kọ sísọ torí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn láfiníkẹ́tì yánmọ̀dì sí i bó ṣe ń lọ nígboro ayé ọ̀dà kò burúkú bàjẹ́ o ẹ jẹ́ kí n ṣíde olùtayọ̀ falẹ́tì yín ni yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ ní ìpínlẹ̀ imo ó kọ sísọ o níbi tó ti jẹ́ pé ẹnìkan mọ̀rẹ́ tọwọ́ yàrá tọlọ́rẹ̀ jí ọmọ oṣù mẹ́ta gbé lórí bẹ́ẹ̀dì mọ̀mọ́ ẹ̀ tá a wálẹ̀ ní ọ̀hún bí ìròyìn yẹn ṣe mú wá bí ìbéèrè nìyẹn o kọ́lọ́hún ọba kọ́mọ̀tẹ́ ní ìwà tìka o ó sì mọ̀jẹ̀ adaṣọ ìkàmọ́ra ẹ̀ rí i pé ó kọ̀ sísọ bí ó kọ̀ sísọ míì rèé ní ìpínlẹ̀ Bayelsa àràmọ̀sán pa ọmọ ọdún mẹ́jọ níbi títí ń gbá bọ́ọ̀lù bó ló ṣe jẹ́ níròyìn náà wí o pé kí ni ìbáàdé tí ọmọ ọdún mẹ́jọ tààrà fi di pé ọ̀sán pa á ní ìpínlẹ̀ Delta wọ́n pẹ́ pàkúté tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta kẹ́sílẹ̀ ó ti mú àwọn afurasí àwọn ẹni légbodò ni bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n pè kan sa lè jẹ́ pé okùn mẹ́ta wọ́n sì pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà bíi mẹ́ta kan ọwọ́ tó bà wọ́n o ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ọkọ̀ sísọ nípínlẹ̀ Imo náà ni mo sì wà níbi tó jẹ́ pé òjò àrọ̀ ọ̀rọ̀ dákan tọ̀rọ̀ wọ́n pé ọ̀ka ilé ọ̀ka páànù ó sì kó igi orí páànù náà igi orí òrùlé àmọ́ ńgbà tí ó tún ṣe nǹkan bọ́ọ̀kì rẹ̀ ilé yẹn bá yẹ̀ lulẹ̀ gẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ẹni tí ń bẹ lábẹ́ òrùlé yìí wọ́n pe ọjọ́ náà nípe o bẹ́ẹ̀ sì rèé àwọn bíi mẹ́ta tó kù náà wọ́n fara pa ẹ̀ rí i pé ó kọ sísọ ó kọ sísọ ìròyìn lẹ́yìn tọ́jà pé nípínlẹ̀ Imo náà ni ó ti ṣẹlẹ̀ o àwọn àjọ aṣọ́bodè pàkúté wọn tí wọ́n kẹ́ sílẹ̀ ọlọ́rẹ̀ pàyíndé mọ́ àwọn tí wọ́n kúndùn mímọ́ gbégbòogi olóró ní kókósẹ̀ wọ́n sì ti wọ́ wọn ní gẹrẹrẹ ọmọ gẹrẹrẹ lọ sí akoto òfin ẹ rí i pé ó kọ sísọ ní ìpínlẹ̀ katsina àwọn ọ̀dọ́ tínú ń bí wọ́n fa agbọn mújápàtì má àwọn ìka ìdá òṣèbí tán róbi máṣọ òṣìkà tán tẹsẹ̀ mẹ́rin bí ọgbà bí ọgbọ̀n kan nílé yè wọ́n dẹ́mi àwọn ìka ìdá yìí légbodò nígbà tí wọ́n kàn sí àdúgbò àdúgbò kan ní ìpínlẹ̀ Katsina wọ́n bá di burúbàrà borobé fún wọn àwọn ọ̀dọ́ wọ́n dẹ́mi àwọn ìka ìdá agbénipa bíi ọgbọ̀n légbodò ní ìpínlẹ̀ Katsina ìpínlẹ̀ Ebonyi ni mo wà nígbà tó ṣe wípé àwọn agbébọn dẹ́mi ọlọ́pàá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ légbodò wọ́n ran àwọn ẹni ẹlẹ́ni ní iṣẹ́ tó kọ sísọ ọmọ gbẹnutọ́ o ó sì kọ sísọ ní ìpínlẹ̀ Ebonyi gbogbo àwọn ìròyìn èyí tí ó kọ sísọ tá a ṣípìkì jù sí yìí náà ni a mọ̀ gbọ̀nsọ̀ lára rẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọn sọ wípé hmm, àwọn aládùúgbò kan ènìyàn mọ̀ gba ẹnìkan tó jẹ́ afurasí ajínigbé ni wọ́n gbà á lẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n fẹ́ lù pa bí bẹ́ẹ̀ kọ́ wọn ò bá ti ránṣẹ́ tó kọ sísọ ọ̀nbẹ nínú ìròyìn gbogbo tá a kó wa tọ̀ sóò ní kẹ́ ẹ̀ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ fìtígbéyàwó ẹ̀ ó kọ sísọ. orúkọ sísọ ní àdúgbò kan tí wọ́n pè ní Egbeada housing estate nílùú Òwèrì ní ìpínlẹ̀ Imo ní ìjẹta ọjọ́rú Wednesday tí ẹnìkan tẹ́nìkan ò lè sọ kókó obo ló bá yọ ọmọ wọ yàrá ìyálọ́mọ kan ọlọ́rẹ̀ẹ́ jí ọmọ oṣù mẹ́ta ọkùnrin géńdé ọkùnrin kùnrin lọ́lọ́rẹ̀ẹ́ jí ọmọ oṣù mẹ́ta igbé o nígbà tí ó sì jẹ́ wípé àkókò tíya rẹ̀ lọ́rẹ̀ẹ́ pọnmi lódò ènìyàn pé onítàn jí ọmọ oṣù mẹ́ta náà gbé e, tí ìyá sì dórí bẹ́ẹ̀dì tó di pé ọmọ rẹ̀ ó di àwátì o agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo Orlando Ikeoku ó ní àwọn ò tí ì gbọ́ ọ̀rọ̀ yìí níléeṣẹ́ ọlọ́pàá ní ẹ̀ka tọ̀dọ̀ tàwọn àmọ́ wọn àwọn kan gbọ́ láàrin ìlú ni àwọn tọ́rọ̀ kan gangan wọn ò tí ì ké gbàjarè wálé iṣẹ́ ọlọ́pàá ọ̀já àwọn ọmọ orin tí àwọn ọba kọ sígbẹ̀dù ẹ̀ rí i pé ó kọ sísọ. kọ sísọ ìjì òjò tọrọ tọjẹ òjò àrọ ọrọ dá ọṣọṣọ ẹ ní àdúgbò kan ìgbèríko wẹjẹm ẹni ní ìlú òwèrì lápá àríwá abẹ wọn pé ó sì kápá ànù tán ó kó gbogbo igi tí ń bẹ lórí òrùlé ó tún jẹ́ kí ilé ọ̀ya bolẹ̀ lóòyẹ̀ bàbá àgbà ẹni ọdún mẹ́ta ó lé ní àádọ́rin ẹni wọ́n pe ìṣẹ̀lẹ̀ yìí ká mọ́ abí òrùlé rẹ̀ àti àwọn mẹ́ta míì tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n lè tètè gbójú fèrèsé bẹ́ bọ́ta wọ́n pé ní ọ̀báfíjá pẹ́ṣẹ̀lẹ̀ yìí ó mú ẹ̀mí èèyàn mẹ́rin lọ àmọ́ bàbá àgbà yìí ló bá ìṣẹ̀lẹ̀ yìí rìn wọ́n pé ńgbà tí àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì débẹ̀ wọ́n gbìyànjú pé bóyá bàbá náà ajẹ́gbọ́ ìtọ́jú bí wọ́n bá gbé dé ilé ìwòsàn àmọ́ o ẹ̀rọ̀ràn ti súnkùn rẹ̀ ọgbẹ́nu tán kọ sísọ ẹni tí ṣe ọ̀gáfẹ́ka tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Imo ọ tọ́ka sí ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bíi pé ilé gan ilé ọ̀hún gangan ó ti di ilé àlàpà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sì ké sí gbogbo àwọn tó bá dàbí gbà wípé wọ́n mọ̀ pé ilé tí àwọn ń gbé ògiri ẹ̀ ti lanu tó ti ń sọ̀kò àbí tó ti yẹ̀gẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan kí wọ́n fi bẹ́ẹ̀ lẹ̀ o bírú ilé náà bá àti wulẹ̀ kọ́pọ̀ tó wọn lọ rè wá ilé mi ìgbé torí pé ààbò ara ẹni làbò ẹ̀ rí pé ó kọ sísọ. tóun náà mo ṣì wà àwọn ò tí ì kúrò níbi tó ti jẹ́ pé ọpẹ́lọpẹ́ àwọn aládùúgbò kan ní àwọn aládùúgbò ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ iṣu ní àdúgbò iṣu jàǹbá wọ́n yí pé àwọn aládùúgbò ni wọ́n pàpà jẹ́ kí orí oko afurasí agbẹ́jínigbé kan ti ọwọ́ bà pé káwọn àwọn tí inú ń bí wọ́n mọ̀ bá dẹ́mi ẹ̀ légbodò kó tún mọ̀ bá dá ọ̀ràn míì sílẹ̀ ní àdúgbò ni wọ́n bá tún fi gbà o nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Imo débẹ̀ wọ́n pé gbogbo àwọn tí wọ́n fẹ́ mọ wùwà mímọ dájọ́ lọ́wọ́ ara ẹni yìí ẹni ìjọba sọ wípé òun ọ̀ṣà láláì ní kù kan torí pé iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ́ńbẹ̀ láti fi ọ̀rọ̀ tó létí pẹ̀lú bí wọ́n ṣe ti wá lù nípajú ìpamú apẹ́lẹ́ ìwòsàn lọ́gbà ń tẹ́ o ti lè ṣe ọlọ́pàá àwọn làwọn tọ́jú ẹ̀ ṣùgbọ́n àwọn ò rí i pé àwọn ti ń mú àwọn rí wọn mú fún ìjìyà tó dógbin kí wọ́n sì lè bá a fi ṣe àfihàn délẹ̀délẹ̀ ọ̀nà tí wọ́n gbà fura sí i tẹ́tí pé wọ́n fẹ́ lù ú pa síjọba lọ́rùn ọ̀nbẹ nínú ìròyìn tó kọ sísọ tọ̀sán òní. ní ìpínlẹ̀ delta ni mo dé báyìí o níbi tó ti já wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yẹn pàkúté tí wọ́n kẹ́ sílẹ̀ ọ̀pá yín dé bíi mẹ́rin lẹ́sẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ afurasí adẹ́mi aráàlú légbodò tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá bà nínú àwọn tí ọwọ́ bà ọ̀hún òun náà ni ó kú dìlì òbí ẹni tí wọ́n sọ wípé àti àwọn mẹ́ta míì tí ẹjọ́ ń dìpàǹpá dẹ́mi àwọn èèyàn légbodò nígbà tí ń sọ̀rọ̀ alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ delta dsp bright Edafe, lọ́jọ́ àlàmísì àná lọ́ba ikọ̀ akọ̀ròyìn tó kọ sísọ nígbólóhùn ní àárọ̀ àná kódà wọ́n pé àwọn tọ́wọ́ bà náà ọjọ́rú wednesday lọ́wọ́ bà wọ́n eléyìí ti ṣe ọjọ́ kẹńlá oṣù kẹrin ọdún tí a wà yìí bright Edafe, ti ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ delta ó pé ìròyìn ìṣẹ̀lẹ̀ ìdẹ́mi àwọn èèyàn légbodò jí àwọn èèyàn gbé ó ti kún orí tábìlì iléeṣẹ́ ọlọ́pàá fọfọfọ ó pe náà làwọn sì fi mú àwọn ikọ̀ elétò ààbò àwọn pé wọn káàkiri tójú létọ̀nà ẹ̀bùrú ní ìpínlẹ̀ delta nígbà tó náà sọ̀rọ̀ dsp dpo ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ibi tọ́rọ̀ ti ṣẹlẹ̀ sp pius erédìẹ òun náà wípé gbogbo àwọn tí wọ́n jọ ń dìpàǹpà ṣiṣẹ́ ibi náà ní iléeṣẹ́ ọlọ́pàá pé ọwọ́ wọn bá kódà wọn wípé ọwọ́ wọn tó bá àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ṣòro bíi agbọ́n nípínlẹ̀ delta tí wọ́n sì pé wọn ò fi mú kàtà òfin ẹ̀rí pé ó kọ̀ sísọ. ó kọ sísọ ní ìpínlẹ̀ bayelsa o gbogbo abiyamọ ayé pátá àmọ̀ ní fojú sunkún ọmọ òbí àtàlágbàtọ́ wọn ní fọwọ́ ìyàmú wa léjìká o níbi tí ọ̀rọ̀ ti kọ sísọ ọmọ ọdún mẹ́jọ ọkùnrin kan rèé ní ẹ pé ní àdúgbò imiringi ní ìjọba àbílẹ̀ ògbéá ní ìpínlẹ̀ bayelsa wọn pẹ́bi tọmọ ti ń gbá bọ́ọ̀lù àràmọ̀lọ́rẹ̀ sanpa ká mọ́ ibẹ̀ o gẹ́gẹ́ bí ó ti ṣe ń sọ ẹni tí wàá ṣe ẹni tọ́ bá ikọ̀ akọ̀ròyìn tó kọ sísọ nígbólóhùn tí ó sọ̀rọ̀ wípé ó kọ ọmọ ọ̀hún náà ni stephen akanam ọtí ṣe ọmọ bíbí ìpínlẹ̀ ìpínlẹ̀ bayelsa ní agbègbè kan tí wọ́n ń pè ní kolo wọ́n pe lásìkò tọmọ yìí ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ńlá ara lọ́ọ́ rẹ̀ sánpa o ńgbà wọn mọ ṣàlàyé wọn pé láti òwúrọ̀ ọjọ́ tó ti tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn pa ọmọ náà kúkú jẹ bọ́ọ̀ta nínú ilé àwọn òbí ẹ̀ bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ́ gbá bọ́ọ̀lù náà ni àárá ọ̀hún sán lójijì tó sì san pa á wọ́n pẹ́ gbìyànjú láti gbé ìwòsàn Christ the King Hospital àmọ́ síbẹ̀ ẹlẹ́ran ti túkùn rẹ̀ ni o nígbà tí ń gbẹnu sọ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bayelsa ọ̀gbẹ́ni Asini Bustwart ó yí pé wọn ò tí ì wá mú ìròyìn ìṣẹ̀lẹ̀ náà dé tí gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá àmọ́ àwọn mọ̀ pé kì í ṣèròyìn rẹ̀ láti máa gbọ́ létí ẹ̀rí pé ó kọ sísọ. sísọ lẹ́ẹ̀kan sí i nípínlẹ̀ ọ̀yọ́ ládùúgbò ìbàràpá lágbègbè ìbàràpá à ń pé àwọn fúlàní darandaran mọ̀ tún dẹ̀mí arákùnrin kan légbodò tòkò arákùnrin ọ̀hún sì mọ̀ jẹ́ mufutau babanide ẹni ọdún mẹ́rin ó dín ní ọgọ́ta ní ìgbèríko kan tí ń bẹ ní oríta mẹ́rin kòǹkò ní ìyá agbègbè ìbàràpá àríwá pa ìbàràpá ìnáwó pé wọ́n tún ti ṣòro bí agbọ́n o nǹkan bíi aago méje alẹ́ lọ́jọ́rú Wednesday iná ni àwọn Fúlàní darandaran yìí ni wọ́n mọ̀ sọ̀rọ̀ bíi agbọ́n nígbà tí ń sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn olùgbé ní àdúgbò ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé wọ́n pe àdédé náà ni àwọn mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí àgbẹ̀ yìí ń wá roko pẹ̀lẹ́ ti ṣó ti yá ó dé wọ́n kàn kìtì lójú ọ̀nà ni o tí wọ́n sì rí pé àwọn Fúlàní darandaran ti di dẹ́mi ẹ̀ légbodò wọ́n rí ipasẹ̀ ẹsẹ̀ màálù tó jẹ̀ kọjá ní àdúgbò ọ̀gangan ibi tí wọ́n pa ẹni yìí sí wọ́n fi mọ̀dájú sáká pé a jẹ́ pé àwọn fúlàní ni wọ́n dẹ́mi ẹ̀ légbodò wọ́n pé àwọn àwọn bíi ike omi fúlàní bàtà ẹsẹ̀ fúlàní wọ́n pè é bá níbi ọ̀gangan bíi ìṣẹ̀lẹ̀ yìí o ńgbà tí ń sọ̀rọ̀ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni adéwálé ọ̀ṣífẹ̀sọ ó ní àwọn gbégbèsè láti tanáwádìí ìṣẹ̀lẹ̀ yìí àwọn ó sì jẹ́ káràlú wọn mọ bàbá tó ṣe ń lọ ẹ̀rí pé ó kọ sísọ. So. ìkẹ́ oṣù ìgẹ̀ oṣù alápọ̀nlé ni Ramadan ti wọlé dé wẹ́rẹ́ àsìkò gbígbàdúrà tó ga jùlọ téèyàn ti lè fi kékeré gba púpọ̀ lọ́wọ́ ọlọ́run ọba Allah gbogbo mùsùlùmí òdodo ẹni tó rí ṣẹ́gi ọlá fún láwùjọ iléèwé iléeṣẹ́ ńláńlá lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ àsìkò ti tó láti wá ṣonígbọ̀wọ́ ọlọ́kan ọ̀jọ̀kan ètò tá a ti ṣàlàkalẹ̀ rẹ̀ níkànnì fresh one oh seven point nine fm abẹ́òkúta bí ìrún pípé ẹ̀dìdì ẹ̀músàrì jẹ́ wàásù àtìgbàdégbà àyọkẹ́ nínú àlùkùrán one bẹ́ẹ̀ fẹ́ ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọgbọ̀n ìṣẹ́jú àbí wákàtí kan gbogbo ẹ̀ la yẹ wà fún lówó tí ò ga jara lọ níkànnì fresh one oh seven point nine fm tó wà lọ́sọ̀gbà presidential etop abẹ́òkúta ẹ kàn sẹ́ka akéde àti polówó ọjà wa lónìí fún ìkéyìí àlàkalẹ̀ ètò tó bá wù yín ẹ̀rántí wípé kò sí iye tá a ná sójú ọ̀nà tọ́lọ́run tànábì tó kéré tàbí pọ̀ jù kò ní fresh fm abẹ́òkúta ló ń kí wa oṣù Ramadan. padà látòkè lọ́hùn-ún ìròyìn tó kọ sísọ ọ̀kan ní fresh fm náà ni o one zero seven dot nine lókè sárì nílùú àbíòkúta ní ìpínlẹ̀ katsina nǹkan yangi náà kọ sísọ ń bẹ wọ́n pé àwọn ọ̀dọ́ tínú ń bí wọ́n lọ́ọ́ rẹ̀ di búrúbàrà borobé fún àwọn ìka ìdá àwọn ikọ̀ sọ̀bẹ̀sùn fapò rọrí àwọn òtúkà àbáṣarè jẹ́ adẹ́mi ẹni lẹ́gbọ̀dọ̀ tí wọ́n ń lọ́ọ́ rẹ̀ báyìí lẹ́tò délẹ́tò àdúgbò dádúgbò lálejò dẹ́mi àwọn èèyàn ti bá ń bẹ́ńbẹ́ légbodò ọjọ́ ajé monde ti ṣe ìjarun òde ìní pé lọ́lọ́hún lù ó tí a kutukuhu wọ́n pé àdédé náà ni àwọn ará àdúgbò kan ní ìpínlẹ̀ Katsina gbọ́ ìròyìn wípé àwọn agbẹnipa wọ́n pọ̀ wọ́n ń wá kàn sí àdúgbò Májìfà ní Kankara ìjọba àbílẹ̀ Kankara ní ìpínlẹ̀ Katsina wọ́n ní náà ló sì mú kí àwọn ọ̀dọ́ ọ̀hún ó pé ẹ̀hẹ́n wọ́n ń bọ̀ àbí àwọn ti gbọ́ àwọn ọ̀gbà ni wọ́n pé wọ́n mọ̀ fi ọgbọ́n kun èjì o wọ́n bá ń dẹdẹ àwọn ìka ìdáyè àwọn náà ń lọ rèé lóṣò sínú inú ìgbẹ́ títí wọ́n fi mọ àkókò tí wọ́n wà ọpẹ́ ọjọ́ ajé monde tí í ṣe ìjarun iná ọmọ ni àwọn ọ̀ka ẹ̀dá yìí wọ́n ń bọ̀ wá bá àdúgbò kàǹkara náà lálejò báwọn ọ̀dọ́ ṣe mú wọn pẹ̀lú kíkẹ́ páńpẹ́ lẹ̀ fún wọn rèé wọ́n pé ọgbọ̀n níye nínú wọn làwọn ọ̀dọ́ yìí padànù bí ẹni pa ìfọn tí oníkálukú wọn sì sílẹ̀kùn ẹ̀ mórí padà wọ́n pé kílè ó tó mọ́ òkú àwọn ìkà tí wọ́n ń bọ̀ wá dẹ̀mí àwọn olùgbé àdúgbò kàǹkàrà ńjọba ìpínlẹ̀ Katsina lẹ́gbọ̀dọ̀ táwọn èèyàn pa á lẹ̀ wọ́n pé wọn àmọ̀bọ́kù wọn kankan mọ́ lẹ́yìn tó sì jẹ́ wípé àwọn ara wọn náà lọ́wọ́ apalẹ̀ òkú wọn mọ́ ńlẹ̀ lọ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Katsina sp isa gambo ó wí pé àwọn ò tí ì lè fìdí ìṣẹ̀lẹ̀ yẹn múlẹ̀ o torí pé kò sí ìròyìn láti dé sílé iṣẹ́ ọlọ́pàá àmọ́ lóòótọ́ làwọn ń gbọ́ látọ̀dọ̀ àwọn aráàlú àmọ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni ó yẹ káràlú ọmọ dá àṣẹpa lọ́wọ́ ara rẹ̀ ẹ̀ rí pé ọkọ̀ sísọ lápá òkè èyí tí ó ṣe ìpínlẹ̀ Ebonyi tí ó jìnnà sí ìpínlẹ̀ Katsina wọ́n pé ìròyìn kan náà ṣẹlẹ̀ ńbẹ̀ o tọkọ̀ sísọ àwọn agbébọn dẹ́mi àwọn ọlọ́pàá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ légbodò ní ìpínlẹ̀ Ebonyi nígbà tó náà ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ebonyi wọ́n pe àwọn ọlọ́pàá mẹ́tẹ̀ẹ̀ta yìí ló lẹ́nu iṣẹ́ ìpàráàrò òlu nílùú Abakaliki tó fi pé àwọn agbébọn lọ́ọ̀rẹ́ fún wọn ní àkámọ́ mọ́bẹ̀ o tí wọ́n sì pa àwọn ẹlẹ́lẹ́ni dànù bí ẹ nípa ẹ̀fọn ẹ̀ pé ó kọ sísọ ẹ̀wẹ̀ ròyìn míì tó kódà bí irinwó èèyàn níye ńlọ́wà nílé ìwòsàn báyìí o tọ́já pé lórí kí wọ́n ó ẹni wọ́n wà wọn kò ṣẹ̀ṣẹ̀ kò ṣe pé nǹkan ẹlẹ́rìndòdò yìí kò gba òǹtẹ̀ èyí tí wọ́n máa ń fi tí àwọn àjọ tó rí sí ìpèníyà oògùn àtọ́njẹ aṣaralóore tí wọ́n fi sí i kó torí pé àwọn aráàlú ń rà á mu wọ́n ṣèkìlọ̀ o pé káràlú ká gbìyànjú ń tábà máa ti bẹnu wa ká máa rí dájú wípé òǹtẹ̀ àjọ NAFDAC ọ̀ ń bẹ lára rẹ̀ tó gbogbo ibi tá a rí dèrè o lórí ìròyìn tó kọ sísọ tọ̀sán òní ìkànnì fresh one zero oh seven dot nine ilé orin ní òkè sárì ní ọ̀ṣọ́bà presidential hilltop ẹ̀já ṣe ojú òpó lẹ̀ ẹ bá ní dá sí o bẹ́ẹ̀ ṣe bá ní dá sí zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seventy eight zero zero ten seventy nine ẹ bá ní dá sí. hello hello hello zero eight zero three three two two ten seventy nine. hello ẹ káàsán máa o. ẹ káàsán o. ẹ máa kú ètò náà máa o. ètò rẹ ó kọ yín o. ká ṣe kámọ̀ láti rándà ni o. kí lẹ fẹ́ bá wa wí bẹ́ẹ̀ o. ó kọ sísọ lóòótọ́ o kí mhm. ọmọ kékeré tí wọ́n pé àpá yẹn òun ló jẹ́ bí ìyàlẹ́nu fẹ́mi ń bẹ̀ o torí ìdàtúmọ̀ ni pé ara kò ń déédéé jà o ara kò dẹ̀ ń ṣe kàbẹ̀tì kọ́ lọ́ọ̀bẹ lẹ́gbẹ̀ẹ́ kó má fọ̀rọ̀ ọlọ́rọ̀ kó má fi bá tẹ́ni kankan wá jẹ́ o ẹgbẹ́ torí burúkú ò ní kan yìí o. àmì ẹ ṣeun o ó kọ sísọ o ó kọ sísọ ìròyìn ìkànnì fresh one zero oh seven dot nine ilé orin lókè sárì la wà yìí ẹ bá wa dá sí i ẹ̀lú ẹ káàsán ẹ ti wà ń bẹ́ o. ẹ káàsán ó kọ sísọ o. yes sir. evangelist kẹ́hìndé fásẹ́rù mò ń pè láti ìlànà. ẹ dá sí i. gbogbo ìròyìn tẹ kó wá lọ́sàn-án ló kọ sísọ. Mm èyí tó kọ sísọ tí mo fẹ́ dá síbẹ̀ ni àwọn fúlàní darandaran tó tún tí wọ́n ń bí wọn lọ́wọ́ tó tún sọ fún ẹ pé kọ́ má wù àjàgídíjà kan tó tún wù àjàgídíjà kan tó tún pààyàn táwọn ìjọba wà nǹkan ṣe sí torí táráàlú bá dìde kó má lọ di ogun o iléeṣẹ́ yóò ń jóná ó kọ sísọ o. ọkọ̀ sísọ pọ̀ o àyàn kan kó bá ní dá sí i kan tó di pé àmọ̀ sún sí ọwọ́ iwájú. hello zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seven eight hello. hello ojú òpó ìkún ọ̀dà bá a bá rèèyàn bíi méjì sí i zero eight zero three two three two three three two two ten seventy nine. hello. hello. ó kọ sísọ o. èwo ń bẹ ọkọ yín bọ́lẹ̀ ń dá sí i. ah ọ̀rọ̀ àwọn fúlàní darandaran yìí ni ó kọ́ hmm. sísọ kọ́lọ́ ṣàlùwà lórílẹ̀‐èdè yìí o. ọ̀dà kò burú kò bàjẹ́ ẹja mọ́ fẹlẹ́ yìí rọra ṣẹnu wa ní déédéé síbí fún tòní lórí ìròyìn tó kọ sísọ ẹ mọ̀ pẹ́jọ́ ajé títí dọjọ́ Jímọ̀ báyìí ní fi wá sórí àtẹ ìyókù tó dọjọ́ ajé ká tó mu tuntun wá fún yín ajẹ́ pé títí ọjọ́ ajé yẹn ìkànnì Fresh FM kò kúrò ń bẹ́ẹ̀ o ẹ̀yin náà sì ní kúrò ńbẹ̀ lágbára ọlọ́run àjọmọ́ ọbẹ̀ ni ọbẹ̀ ní ibẹ̀ su ìran àtẹlẹsẹ̀ arìnrìn pẹ́pẹ́pẹ́ àjọṣepọ̀ wa kò ní í bàjẹ́ o lágbára ọlọ́run òfin yín sórí ìbànújẹ́ n ò ní bá yín nínú ìbànújẹ́ ńgbà àbá tó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ olùtayọ̀ falẹ́tì lórúkọ mi yèyé àgbẹ̀dẹ̀gbẹ̀yọ̀ ẹ̀ṣẹ̀ ṣeun tẹ́ ń gbọ́ wa. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó já bọ́ ó ó fọ́n ah, ló bá tán. èso dáradára ti f kẹ̀kẹ́ kọ́ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹyin ti fọ́n àtẹ̀yìn àti so àjàrà. bóòlù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ torí kó má bàa jábọ́ fọ́n la ṣe yìí ká. àṣà balẹ̀ rẹ o ó sì pọ́n ó tún dán. one oh seven dot nine fm na fresh e dey fresh. kápolówó ọjà kó dán mọ́rán ó dùn ó ń dán gbinrin and exhaustive news na fresh e dey fresh ká ṣètò tó kúnjú owó. ojú òun tán bìnrin. programs full of wisdom o. the fresh is the fresh. papa mama my brother my sister make una dey care am o. ẹ mọ gbọ́ fresh fm àdìgbòǹkẹ́ rédíò wẹ́ẹ́dẹ̀rẹ́ nù. no be only for naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. Oh, america chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make dem fresh o. wọn náà darapọ̀ báwọn ṣe fọ́kọ́ bọ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní í dán pẹ̀lú àwọn ètò tó ń súnni láyé tó àti tó kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o ó dùn tó o tún ń dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. سيدنا محمد اللهم صل على اللهم صل على على سيدنا محمد يا رب وبارك على وبارك على على سيدنا وعلى آله وبارك على سيدنا وعلى آله wọ́n máa fà sálátù ránṣẹ́ o wọ́n máa fà sálátù ránṣẹ́ wọ́n máa fà sálátù ránṣẹ́ o wọ́n máa fà sálátù ránṣẹ́ nígbà táwọn jẹ máa gbé táwọn jẹ máa gbé táwọn jẹ máa gbé mẹ́dínà wọ́n máa fà sálátù. sàlátù ránṣẹ́. mo ní ẹ máa fà sàlátù ránṣẹ́ ọkùnrin ẹ sá máa fà sàlátù ránṣẹ́. bá ó tilẹ̀ jí ẹ máa gbé náà ò jí ẹ máa gbé náà ò jí ẹ máa gbé nẹ̀bí náà ẹ sá máa fà sàlátù ránṣẹ́. wọ́n máa fà sàlátù ránṣẹ́ o wọ́n máa fà sàlátù ránṣẹ́. sádùwálé. wọ́n máa fà sàlátù ránṣẹ́ o. sáà ránṣẹ́ nígbà táwọn jẹ máa gbé táwọn jẹ máa gbé táwọn jẹ máa gbé méjì náà wọ́n máa fa sálátù ránṣẹ́. mùmí ni àníyẹn máa fa sálátù ránṣẹ́ mo níyẹn máa fa sálátù ránṣẹ́ obìnrin ẹ sá máa fa sálátù ránṣẹ́ nígbà tán ò jí ẹ máa ẹ máa gbé mẹ́jìnà ẹ sá máa fà sálátù ránṣẹ́. wọ́n máa fà sálátù ránṣẹ́ o. wọ́n máa fà sálátù ránṣẹ́. wọ́n máa fà sálátù ránṣẹ́ o. wọ́n máa fà sálátù ránṣẹ́. nígbà tó ń jẹ́ máa gbé tó ń jẹ́ máa gbé. sàlátù ránṣẹ́ ìwọ sá máa fà sàlátù ránṣẹ́ ní tirẹ̀ o sá máa fà sàlátù ránṣẹ́ àbí nígbà tán òjì a máa gbé tán òjì a máa gbé tán òjì a máa gbé mẹ́dínà ká sá fà sàlátù ránṣẹ́. wọ́n máa fà sàlátù ránṣẹ́. sádúwálé wọ́n máa fà sàlátù ránṣẹ́. wọ́n máa fà sàlátù ránṣẹ́. sánà bí wọ́n máa. Sàdáàtì ránṣẹ́ nígbà táwọn jẹ́ máa gbé táwọn jẹ́ máa gbé táwọn jẹ́ máa gbé mẹ́dínà wọ́n máa fà Sàdáàtì ránṣẹ́. àsálàtù ni màá ṣe títí ayé mi o. wọ́n mọ̀ ní máa tẹ̀lé kí má bàa nù. ni màá ṣe títí ayé mi ìlà rẹ̀ mú. ọmọ ni màá tẹ̀lé kí má bàa lù. àṣà aládùn màmá dájú ẹ jẹ́ ká jọ jùmọ̀ ṣe.